ìyá àjọ̀rú ǹjẹ́ o gbọ́ pé òróró PCB léwu fún àgọ́ ara ẹbí àti àwùjọ wa bí? kí ni wọ́n pè ní òróró PCB gan-an? òróró PCB ni ohun tí wọ́n rọ sínú ẹ̀rọ amúnáwá àti àtijọ́. ó tún sí pé àwọn òróró náà wà nínú àwọn ẹ̀rọ amúnáwá àtijọ́ tí wọ́n kó jọ wọ̀nyí. bẹ́ẹ̀ni ìdí nìyí tí o fi gbọ́dọ̀ la ojú rẹ dáadáa torí pé àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé tí òróró bísí bá kan ara oúnjẹ tàbí ohun ọ̀gbìn ó lè ba àwọ̀ jẹ́ àìsàn kánsà jẹjẹrẹ ẹ̀dọ̀fóró àti àìrọ́mọbí. kí ló wí náà ẹ̀yin èèyàn wa ẹ má ṣe kọ́ ilégbèé tàbí dá oko sí abẹ́ òkú ẹ̀rọ amúnáwá. ẹ̀ẹ́ lóòótọ́. má ṣe ra àkàrà iṣu tàbí ohunkóhun tí wọ́n bá fi òróró pọ̀ kú bíi ti PCB dín. àwọn àmọ̀ràn wọ̀nyí fi hàn pé ọ̀rẹ́ rere ni ọ́. kò tán síbẹ̀ o má ṣe dáná sun agolo tàbí ọ̀rá má ṣe lo àlòkù agolo fún ohunkóhun tàbí kí o da omi pamọ́ sínú agolo má ṣe jẹ́ kí àwọn ọmọdé fi rọ́bà tàbí àlòkù gílóòbù gbọ́ ọ̀rọ̀ fluorescent ṣeré ìkéde ìwé àti ọ̀dọ̀ environmentally sound management of polychlorinated biphenols project federal ministry of environment pẹ̀lú àtìlẹ́yìn gef àti undp.